إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أبوكفني الله سبحانه وتعالى أترى الصلاة فانه محمد صلى الله عليه وسلم lẹ́yìn ìtẹ̀síwájú yìí gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ lórí screen wípé it wasn't our fault àwa kọ́ ni a ní ẹ̀bí àwa kọ́ la àti ó fi léyìí òun pé ìkan náà ọmọ ìyá wọ́n sẹ́ndì ọdíò kan tí ìkan náà àwọn afá tí wọ́n ṣe ìyẹn ustaz eh, ah, Abdulgafar onírìdí lórí wípé àwọn ìkwánu wọ́n gẹ́ẹ̀mì ground padà látara wọ́n ṣe àtàkì Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ pé àwọn kan ni wọ́n fà á lẹ́ni tí ó ń tafà sí àwọn ìjòkó àbí ìjòkó tí ó pẹ̀lú àti ṣàbílẹ̀ ti ṣe kẹ́ ìfẹ̀sọ̀ aláró tó pàwápọ̀. ó ti ọ̀jọ́ wípé mo ti ṣàlàyé ní tó lọ ní jòkó ìní àmọ́ iye ìgbà so alhamdulillah àwọn tí wọ́n mọ̀ mí dáadáa wọ́n mọ̀ pé mi kúrò lórí nǹkan tí mo wà so bẹ́ẹ̀ ni prof náà rahullahu ta'ala àwọn náà mọ̀ pé mo sì dúró lórí tí mo dúró lé lórí ara pé mo sì dúró lórí tí mo dúró lé lórí òun náà ni àwọn nǹkan tí mo sì ń ṣe yìí ṣùgbọ́n ọmọ ìyá yìí wọ́n wò wípé àwọn àkànlá compromise ordinarily nǹkan tí ó kí ignore ṣùgbọ́n kí afá náà lè ronú pé wà tàbí yáfà máa ṣéǹjì ìlànà wọn wọn ló fẹ́ jẹ́ kí n ṣe léyìí tí mo ń ṣe ní nǹkan bí 2020 April 24 st mo kọ ẹni tí mo pè ní let's tread gently and sincerely let's tread gently and sincerely òun náà ni pé àwùjọ tá a wà yìí a ní ìdí farabalẹ̀ bákan náà kí n kálukú wá tún ṣẹ́ẹ̀kì àníyàn ara wa níbi nǹkan tá a bá ń ṣe ṣé kárí ni la fi ń ṣe ń tá ń ṣe ni àbá ń wá ẹ̀yìn àwọn èèyàn àbójúrí ọlọ́run ọba là ń wá ó pàtàkì bákan náà téèyàn ó bá ṣe dáwà náà ó ní ìdí ìfarabalẹ̀ ẹ̀mí wa àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ pé afẹ́dé káwọn èèyàn mọ̀nà ni kò ń ṣe wípé a fẹ́ sọ àwọn èèyàn náà kò ń ṣe pé a fẹ́ lára àwọn èèyàn kan so eléyìí ń bẹ lórí Facebook page mi let's tread gently and sincerely nípa pé kí ni àwọn Ahlus-Sunnah wal Jama'ah aláwùjọ wá ń bí bákan náà láwùjọ míì lágbàáyé náà wọ́n pín yẹlẹyẹlẹ lórí àwọn ọ̀rọ̀ afraud àwọn individuals tó ìkó ṣe é ṣe kí èmi rí individual kan gẹ́gẹ́ bí oníbídíà kí wọ́n má rí lóhun bídíà èmi àti ẹ òṣùlù wa papọ̀ òṣùlù àlùsọ́nà ló ń bẹ lórí ẹ̀ òṣùlù àlùsọ́nà lèmi náà ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n fardunal afraud tó ṣe pé ó jẹ́ minal muntasibina ila sunna táwa náà dẹ́ mọ̀ fún ṣègbìyànjú lórí ọ̀rọ̀ súnmọ́ ó ṣeé ṣe kókó sáwọn kankan tó ṣe pé a lè ní àìkú ẹnu lórí pé ẹni yìí ṣó kó sí nǹkan ṣe kò kó sí tá a bá fara balẹ̀ láti handle situation yẹn á bà nǹkan jẹ́ bákan náà a fún sọ́ra wa di alábùkù láwùjọ eléyìí ni tí mo fi kọ́ tí mo kọ pé lẹ́tọ̀ gently and sincerely. قضية الشيخ علي حسن الحلبي عليه رحمة الله قضية تشتكي أنواع بافا سنة تنو كل لوري àwọn kan lọ síbi pé mọ̀tẹ́dẹ̀ ni wọ́n àwọn kan ni wọ́n ń ṣe mọ̀tẹ́dẹ̀ condition tó ní òun ni pé wọ́n kì í ṣe mọ̀tẹ́dẹ̀ torí pé ẹni tí mo ná kọ́ṣà lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n fi kàn wọ́n ni kò ń ṣe pé mo ka mo jòkó pẹ̀lú wọn mo ná kọ́ṣà wọn ní àwọn títí ìsopọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí so conviction tèmi ò ní pé á ah, wọ́n ṣe mo fẹ́ bẹ́ẹ̀ onísọ́nà ni wọ́n ní tí sheik al-abadi tí wọ́n dórí lórí yẹn hátà àwọn mufti tó ṣe pọ́n ṣe rọ́dù fáwọn tíra wọn ọgbà onísọ́nà ni wọ́n hátà sheik al-fawzan ọgbà onísọ́nà ni wọ́n ká mọ́ tí sọ àwọn bí sọ́lì al-sheikh tí wọ́n wọ́ra dáadáa hussein al-sheikh lára imamu ní Madina tí wọ́n wọ́ra dáadáa bákan náà sheikh muhammad ali adam al-itofi wọ́n wọ́ra dáadáa sheikh basirullah abbas wọ́n wọ́ra dáadáa àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sheikh abdulrazak al-badr tí wọ́n jọ wọ́ra dáadáa gbogbo àyíṣe wọn rí wọn oníṣúná tó tí àwọn bí sheikh rọ̀dí rahimahullahu ta'ala sheikh muhammad bin hadi sheikh ibn jabiri àtàwọn mi bẹ̀ tán bá rí wọn lóní bíjáàni lẹ́yìn ìgbà tán ti rí wọn lóní súnà tẹ̀tán ti jọ ṣe pọ̀ fún àmọye ọdún so àwa tá a bá belong tẹ̀lé a belong sí ìgbà pé nǹkan táwọn ayé sọ ní our convince pẹ̀lú a ní láti tẹ̀ jẹ́jẹ́ náà torí pé èmi mọ̀gbà tó bẹ̀rẹ̀ àwọn parties tó wà involve ní mo bá wọn jòkó tá a lè discuss àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí mo náà kọ́ṣẹ́ àwọn ìlú ń bẹ táwọn ọ̀rọ̀ mi clear sí mi ṣùgbọ́n gbélé àwọn ògbó wá sáwùjọ wa kí n táwọn pa àwọn ìláwùjọ wa ní ìjìlá bá wọn sọ ọ̀n kí nígbà tí àwọn ọmọ ìyá ìgbé jáde nígbà táwọn gbé ọ̀rọ̀ yìí jáde mo á ní let's tread gently and sincerely. ọ̀rọ̀ táà ti sọ̀rọ̀ tí a ti jòkó pẹ̀lú ẹni tó wà involved years back ni so lára nǹkan tí mo wá sọ nítorí àsìkò níbi kan mo ní sọmarí what i'm trying to point out is that when scholars of sunnah from all places agree or are almost unanimous on the tabir of a particular individual or group with clear evidences one should stick to it as that is a truth. And anybody trying to defend such a person can be disregarded or treated the same way if it is confirmed that they are only trying to follow their desires. If it is confirmed that they are only trying to follow their desire. And if the confirmation enough, there are presently some individuals and jama'at in brackets, the Ikhwan, the Tabligh, Sufis, etc. That the scholars of Sunnah are almost unanimous that they are innovators. Hence, anybody trying to defend them is either disregarded or treated the same way. Only on the other hand, there are some individuals who the, the senior scholars of Sunnah have disagreed on their matter. as to whether they have left the fold of Sunnah or not. That someone nu Sunnah tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn apá àti kìnnìwọ́n dì sàgí lórí ọ̀rọ̀ wọn ṣé wọ́n ti kúrò nu Sunnah àbí wọn ìkúrò and what has been responsible eh, for this is the amount of information they have at their disposal. In tó fà táwọn afáàfin pín òun kí ni information tí ń kálukú ní nípa àwọn individuals wọ̀nyẹn ni in addition to the authenticity of these pieces of information or otherwise lára nǹkan tó tún kíni tó ní wà responsible ni pé àwọn individual stands for ìyẹnsìn wọ́n lé àwọn nǹkan mọ́ wọn pé wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí ẹlòmíì information yẹn dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tí ó tóun mọ̀ ni pé nǹkan ẹ̀ yóò correct àwọn pa wọ́n mẹ́rin yìí ni ẹni yóò ṣe so ẹlòmíì òun gbà pé kí ni àwọn nǹkan ẹ̀ ni ó true so kò sí apá méjèèjì wọn níjọ ní the same time lórí that same person that particular individual èèyàn tí ó gbà pé intafiti sí olálàáfíà àtẹni tó gbà pé allegations intafiti sí olálàáfíà àwọn méjèèjì bí wọ́n ṣe bẹ́ẹ̀ nìyẹn lò yóò yàtọ̀ bí wọ́n ṣe bá lò yóò yàtọ̀ hence students or lovers Following these, these scholars who have made the deal of such individuals and those scholars who are here to make the deal and who still consider those individuals as al-sunnah, the followers of those scholars are likely to clash unless if they are sincere and tread gently. àwọn tí wọ́n jẹ́ni tó ń tẹ̀lé àwọn àfáàtẹ́ ni wọn kò lórí individual yẹn nìkan tó sọ pé kí lágbájá kò tẹ́lẹ̀ rí bí ṣe kọ̀rọ̀ bí rahimahullahu ta'ala náà sọ tálá bí mubtadi'i pẹ́ni sọ pé Ibrahim Ruhaili mubtadi'i tí Sheikh Abadi ò gba ìkíní kejì wọn àti mubtadi'i Sheikh Suleiman Ruhaili nígbà kan wọ́n gbà pé kí ni mubtadi'i lálábí ṣùgbọ́n sọ Ibrahim Ruhaili wọn gbà ní mubtadi'i Sheikh Fawzan ò gba Ibrahim Ruhaili mubtadi'i mufti ó gbà kí ní kejì wọn ní mubtadi wọn ráwọn alábí láwọn táwọn ṣọ́rọ́ jù lórí ọ̀rọ̀ tí wọ́n kọ ṣùgbọ́n yóò yọ wọn kúrò nù kí ni sunnah àwọn àfáàgbà ẹnu wọn ti ṣe kíni ó ti ṣàìkò lórí àwọn individuals so tí àwa tá a jọ máa kéwú àbáwa tá a ń gbọ́ wá sí tá a bá fara balẹ̀ àwa gangan ó padà doníjà ara wa àádá ní ara wa rú àádẹ́gbà òjò rú ọ̀rọ̀ ìkọ̀rọ̀ bí a tẹ̀lé yìí ní sin àbíjọ márùn-ún mùsùlùmí bí wà sí kúta wà yín fún un so gbogbo àwọn àfáà tá a dárúkọ yìí sì kò sí tí ò ráwọn àrùkọ́ mùsùlùmí tí ò rí wọn lójú dídí àná so àwọn tí wọ́n jọ mọ kéwú àbáwọn tí wọ́n ń ṣọ́mọ kí nìkan jẹ́ lọ́wọ́sì wọ́n ṣe fún ni wọ́n yẹn fúrílì láàrin ara ọ̀ka àwọn ọjà àwọn ìkan àgbà àwọn olùdíjà ni wọ́n kìíní kan ni wọ́n torí pé àwọn àfa àgbà ẹnu wọn kò lórí ẹ̀. wọ́n like àwọn tí a dárúkọ wọ̀nyí àtàwọn míì bẹ́ẹ̀ tó ṣe pé àwọn àfọ kò lé lórí látara information tó dọ́dọ̀ wọn látara kí ni authenticity information yẹn náà tẹnu òṣìkùnmù tí ó kò lórí rẹ̀ so mo ní táwọn yorùbá fara balẹ̀ àá padà sí kíní àá padà di pé à ń bára wa fa wàhálà wọ́n ní and are ready they are money they are likely to crash unless if they are sincere and tread gently and are ready to submit to the truth when it is clear to them. Mo lè mọ́ rìn ní lóní dúdú àtẹ́lẹ̀ ṣùgbọ́n bàtí mo padà ráwọn information pieces of information tó padà dọ́dọ̀ mi. Ah! Mo ní láti juwọ́lẹ̀ pé lágbájá òní dúdú àní. Ah! Àwọn nǹkan tí wọ́n ti ẹ̀sọ́ ń pẹ́yìn yìí kò tiẹ̀ tú. Wọ́n kàn lẹ̀lẹ̀ kulẹ̀ mọ́ ni. Ah! Mo kó ọ̀rọ̀ tí mo sọ, mo kó jẹ. Èyí ó ṣe kí ni, ìyẹn lè ṣí kí ni yẹ látara nǹkan tó kílẹ̀ sí àti tí ó padà kílẹ̀ sí ara wọn àbá bàbá aláwí ẹlùmí tààrà ọjọ́ àní látara pé kí ni a ah, òun ṣe kí ni òun wà ní sinfọ́ǹtì ni àwọn nǹkan míì tó ń gbára lé ah, àtàwọn nǹkan tí ẹni ò sọ ni ah, àtàwọn nǹkan tí ó pé kò tiẹ̀ ń ṣe nǹkan tí àwọn lè sọ àwọn olùlẹ́rìí ni mo ní pending that time the lovers or followers of some particular scholars of sunna should not practice exam on the followers or lovers of the other scholars of Sunnah. Ẹ̀mọ́jà ṣe dáàmù ara àti ọgbọ̀rọ̀ ní lábẹ́yà ló ń gbélé ọ̀pọ̀rọ̀. Ó gbà tẹ́nà àwọn afáàsún náà kù lórí that particular individual. Kò tẹ́ fẹ́ sí pé ẹni wọ́n fẹ́ kò lé lórí. Mo ń tó bá rí. Ní conviction yẹn, nígbà ara wọn fẹ́ gbà pálábí oníbíbí àyẹ̀dìsẹ́. Ṣùgbọ́n mo fi dá wàhálà alẹ́. Dá wàhálà alẹ́ ìwọ ni wàá present ọ̀rọ̀ ṣùgbọ́n tó ẹ̀kọ́ bá tún ní àwọn èèyàn káàkiri àwọn èèyàn ó ṣe kí ni wọn ní fi wọ́lẹ̀ fún ẹ̀ unlike àwọn tó ṣe pé àwọn àpá súnmọ́ tẹnu wọn ṣe kí ni tó kò lé lórí so mo ní each should be allowed to relate to the individuals over whom the two senior scholars of Sunnah have differed with your conviction without any imposition. The inability to undo this well is what has led to the various divisions among the adherents of Sunnah in the world today. àìṣeré yìí òun ló fa ìpínyẹlẹyẹlẹ tá a rí lónìí láàrin àwọn tó ń ṣe Sunnah. Kawata àwùjọ wa, kawata àwùjọ sì ti wa. Láti 2017 tí ọ̀rọ̀ ó ṣe àlìkọ́ àmùsùlùmọ́ tó ti bẹ̀rẹ̀. Àrùkú ìgbà tí àwọn ìwọ́n kan kọ́ jáde tó ń fáyà ìjọba Saudi tó ń fáyà àwọn àfáàgbà nítorí pé àwọn àfáà yìí bákan náà ìjọba yìí wọ́n declare al-Ikhwan Muslimun ní terrorist group ìjọba declare wọn ní terrorist group àti 2014 níjọba wọ́n ti lè lé wọn lórí àti lẹ́yìn Rabiul Arabi ìjọba Saudi ti lè lé àwọn àlùfáà mùsùlùmí lórí torí pé wọ́n rí wọn lẹ́ni tó ṣe wípé kíní àwọn ẹ̀kínáǹkì rọ̀bí arabi arab springs àwọn revolution demonstrations tó kàn nítorí revolution kankan mara wọn tí wọ́n ṣe ìyẹn ó wu àwọn ìkwánù kí irú rẹ̀ náà ṣẹlẹ̀ ń pa òdì náà kò sí ìjọba tí ó fẹ́ tán gba àdánìdì wọn so ó di pé ìjọba tó tún ń ṣe dáadáa sí wọn tẹ́lẹ̀ wọ́n rí wọn pé àwọn eléyìí wọ́n ń ṣe ọmọlúwàbí èèyàn wọ́n padà dìklẹ́ wọn ní terrorism láti 2002 that is 24 years back o ní Al-Amiru Naif ni wọ́n ti sọ pé àwọn ìkwáàní wọ́n jàǹbá wọn ìgbà tí Jamal Abdel Nasir tó fìtínà wọn ní Egypt àwọn fún wọn ní asylum ọ̀pọ̀lọpọ̀ wọn làwọn wáṣẹ́ fún ẹni tó ń tíṣì tó ń lẹ́kṣọ̀ ó wá di pé wọ́n ń gbin ìgbèkúgbìn sí ọkàn wọn máa wọn wọ́n gbin ìkórìíra wọn sí ọkàn wọn ọmọ wọn bóun náà ṣe nígbìn ìkórìíra wọn torí wípé kí ni ipò agbára àwọn náà fẹ́ débẹ̀ nígbà tó bá fi di pé èèyàn kan bẹ nípò agbára pé èèyàn kan náà wò pé ipò agbára tó wà yẹn àwọn náà gbọdọ̀ débẹ̀ kò sí wọn ní clash nǹkan dẹ̀ torí ẹ̀ dá àlùfáà mùsùlùmí ńlẹ̀ nǹkan torí ẹ̀ dá lẹ̀ gangan nù ẹni tó wá lọ ka mùdàkìrátù dáàwà dáàyà ti àtàǹbánà yóò rí mọ́ṣí dálẹ̀ àwọn mẹ́fà ni wọ́n jókòtà dálẹ̀ lára nǹkan tí wọ́n sọ̀rọ̀ lé ni wípé kí ni Egypt nígbà yẹn wọn àtẹ̀láṣẹ ọlọ́wọ́n ọba wọ́n ń fọ́ọ̀lù fún àwọn àwọn kí àwọn Britons gẹ́gẹ́ bí ó ṣe ń bẹ nínú mọ̀lẹ́kìrátù dáhàwà dáhìyà so wọ́n padà ní kíláàsì pẹ̀lú ìjọba Saudi ìjọba Saudi padà ní ìkórira fún wọn wọ́n padà outlaw wọn wípé ẹgbẹ́ ìrìhàbíyà ni wọ́n jama'a ìrìhàbíyà ni wọ́n 2017 ni ayati kibari lẹ́rìlàmá ní Saudi làwọn náà padà gbé ìtàn yẹn kalẹ̀ lófin kó tó di kúgbà tó tún 2020 wọ́n tún ṣe kí ni wọ́n tún fi nǹkan yẹn ilẹ̀ padà ìgbà yẹn ló wá kan pagan ìgbà yẹn ló kan pagan. so jamaatul ikhwan muslimin tá à ń sọ yìí amiru náà tún sọ ń gbà yẹn ní 2002 níbi interview tí wọ́n ṣe pẹ̀lú pépà kan ní Kuwait pépà ni wọ́n yìí ni wọ́n ṣe kí ni wọ́n tààbò àwọn àwọn ṣe dáadáa tí wọ́n wọ́n fi àìmóre hàn fáwọn pẹ̀lú pé kí wọ́n ń jí àwọn aráàlú against àwọn ní ìgbà tí Iraq invade Kuwait mọ́ tó lóun ó tún invade Mesopotamia sẹ́yìn tó lóun ó invade Saudi Arabia náà tí gbogbo ìdààmú bá gbogbo nǹkan pa àwọn àfáàjọ àwọn ìkún àmì wọn pín nígbà yẹn àwọn kan tó sẹ́yìn Saddam Hussein àwọn kan ní wọn àwọn báàkì Kuwaiti mẹ́tàwọ́dí wọ́n dẹ̀ support invitation of allied forces bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkún àmì ẹni Saddam Hussein ni wọ́n tó sí gẹ́gẹ́ bí àmì ètò ìfẹ́ ìsọ́yìn gẹ́gẹ́ bí ẹ ṣe sọ níbi interview ṣe bá ṣe fún bákan náà al-Qaradawi nínú fíkọ́ jihad wọn bákan náà nínú ibn al-Qaryah àti wàkútà wọn fi lóyún àwọn ilẹ̀ ń bẹ̀. so nísìnyí tàbá rí pé ìkùnánù nísìnyí wọ́n tún lọ tù sẹ́yìn ìránì nísìnyí kò ní change sí yẹn kò ní change sí yẹn torí pé ìpọ́nù ni wọ́n èsì Saudi fashion ni so kí wọ́n tẹ̀lé wíwo léyìí omi pé ìgbà tó ti pé àwọn kan gbára ta fún ìpọ́nù lórí nǹkan tí Saudi ṣe fún wọn láwùjọ títí wá ń bí tábẹ̀rẹ̀ sí ní gbẹnu àtẹ́lù ìjọba Saudi bákan náà tábẹ̀rẹ̀ sí ní gáráǹkì àwọn àgbà afá àwọn ayatollah kibari lórílẹ̀ náà táwọn èèyàn ń ṣe àwọn kútọ́bù nàìjíríà nú àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ìpánu ìgbàbá àwọn tẹ́jẹ́ belongi sí kí wọ́n tọ́bẹ̀ ní ṣe kútọ̀ nàíríà tán fáyà àwọn àfá àwọn náà wo wípé àpè ní dá àwọn àfá àwọn yìí abẹnẹfíìtì lára wọn abẹnẹfíìtì ní ìtura wọn káàkiri ẹ̀wò yàtọ̀ sí pé èèyàn ń tẹ̀lé èèyàn gọ́ọ̀gọ́ ṣé mọ́kìfù tí wọ́n mú lórí ìkọ́nù yìí ṣé mọ́kìfù tó yẹ kán mú yẹ ìgbà táwọn tó ń bẹ lákọọ́lẹ̀ táwọn àhàdí ìfànàbí sallallahu alaihi wasallam a rí wípé àwọn àfáwọn yìí àwọn ni wọ́n rájì bákan náà rí pé àwọn ọba wọn yìí àwọn ni wọ́n rájì bó tẹ̀lé pé àwọn ṣe láti lè fi dìfẹ́ǹdì àdá tuntun wọn yìí ṣùgbọ́n ihun tí wọ́n ṣe ìyẹn ẹ̀sìn sọ̀pọ̀tì ẹ̀ hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam sọ̀pọ̀tì ẹ̀ kánà àti ìsọ àwọn àǹfààní tí àríbi tíra àwọn àfẹ́sìn yìí àwọn tó ní tọ́lọ̀wọ̀n bá lóun sábàbí fún wa láti bọ́ súnmọ̀ tààlà ń ṣe náà làwọn àfáwọn yìí àwọn tíra wọn òun ni ó jẹ́ eh, stepping stone fún wa láti lè fi wọnú àwọn ummahatu kutub àwábọ̀ ráwọn èèyàn kan tán dára ń fi wọn ní káwa ní kò kàn ní tí ò bá kàn ní èwo ni ó wà kàn ní tí ò bá kàn ní èwo ni ó kàn ní ṣọ̀kámọ́ àti ìṣọ̀kan ọ̀nà wà lórí òdodo torí eléyìí òun nìyẹn fi ṣe kí ni la fi jáde láti lè máa fi tako àwọn tí wọ́n ń sọ ń gbà yẹn. sọ àwọn kan fẹ́ lónìí ìpè táwọn bá ti sọ̀rọ̀ ẹ mọ́ sọ lé mọ́ wàrà táwọn lọ ń sọ lé nǹkan ní tí ó ń lọ. gẹ́gẹ́ bí tí mo lè sọ ní bóná tí ń ṣe yẹn bóná tí ń pìrìsẹ́ǹtì yẹn nínú òfin ìpè ní kóòtù ẹ mo sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ tó bá assassinate character rẹ̀ is a different case ṣùgbọ́n mo sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ ìyẹn kò so ìwọ náà tún sọ lórí ti tiẹ̀ tó lọ́nà pé kí ni ní tó sọ ò correct ìwọ ló ní pọ́ǹtì ọ̀rọ̀ ọ̀mọ̀ ló wà ń lẹ̀ so eléyìí ló gbé wa jáde alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbáàbù ń gbà yẹn wọ́n ìsàjàbà torí pé kí ni wọ́n rá àwọn tó pàkíyèsí wọn ẹnu wa dẹ̀ kò nígbà yẹn gbogbo wa tó sẹ́yìn àwọn àpá yẹn ṣùgbọ́n gbà tó máa fi di around twenty twenty yìí bí three years later before yẹn àwọn bàbá dúró ìṣìkọ́k ó ti ń ṣe kí ni ó ti ń ṣẹlẹ̀ láàrin wa ó ti ń ṣẹlẹ̀ láàrin wa ọ̀rọ̀ sheikh ali halabi ó wá ni ó dá ìṣù lẹ̀ àwa ń pàṣẹ ìṣẹ́ mọ́jẹ́ kọ́rọ̀ dawa tó bá dawa láàrin láàrin wa ọ̀rọ̀ ìfáànù tẹnu wá kò lé lórí yìí a ṣe padà ní ìṣù níbẹ̀ ni so òun tó padà wá ṣẹlẹ̀ ó di pé a padà dojú kọra wa torí pé ara àwọn ọ̀dọ́ àwọn náà ti ń fi fi lẹ̀ kó ṣe pé kí àwọn ọmọ wa sani láti máa ṣàlàyé ní òkè ní yóò rí bẹ́ẹ̀ kí ní yóò rí bẹ́ẹ̀ káwá wo lónìí àwọn tó ṣe pé wọ́n ń tọ ìlànà yẹn lọ àárí pé kí ni inshikok ó kọ̀ntínú láàrin wọn náà inshikok kọ̀ntínú láàrin wọn kò ṣe nàìjíríà yìí nìkan tẹ́ẹ̀dé kí ni tẹ́ẹ̀dé saudi gangan èèyàn rí nísìnyí àwọn kan wọ́n láwọn kan ní musa áfíkọ̀ àwọn kan ní sọ áfíkọ̀ àwọn tó pera wọn pápá àwọn èèyàn kan ní musa áfíkọ̀ àwọn gẹ́gẹ́ táwọn tó ń pe musa áfíkọ̀ ń pa wọn ní sọ áfíkọ̀ àwọn sọ áfíkọ̀ yẹn náà ní sìn pé wọ́n tún lọ wọ́n ti tún pín yẹlẹyẹlẹ káwọn nǹkan tó ṣe pé fawaz madkhali tó ń sọ nípa arafat muhammadi tó ń sọ nípa dr abdullahi bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn nǹkan tí kí ni nazar ní Sudan káwọn nǹkan tó ń sọ nípa kí ni nípa àwọn Arafat Muhammadu àǹkó wọ́n ti tún pín àwọn sọ áfíkọ̀ tọ́pin tọ́pin sọ áfíkọ̀ ń gbà yẹn ẹni tó bá mọ ìtàn dáadáa tó dẹ̀ mọ bí yẹn ṣe máa ń dùn yóò mọ̀ pé làbúdà ìnáhàdà ìṣìkọ̀ nǹkan yà padà wáyé torí pé kò pọ́síbù ká ní tìfáàkù lórí gbogbo àfúrọ́dù a lè ní tìfáàkù lórí àwọn àfúrọ́dù kan ṣùgbọ́n lórí gbogbo àfúrọ́dù fìdúnyà tó pọ́síbù tó yẹ ló ń jẹ́ pé tá a bá wò àwọn ẹni ṣíwájú wa wọ́n ní tìláàf lórí àwọn àfúrọ́dù kan màá bẹ́ẹ̀ náà mo bá jẹrìí ńlá wọ́n mú sàmì ìlà ẹlòmíì pẹ̀lú ẹlòmíì pẹ̀lú oníṣúná kódà wọ́n ní kìláàbù dé lẹ́rù wípé kí ni ẹlòmíì wọ́n gbà tó ní dídíà ni ṣùgbọ́n àṣìlè gba àdìsí rẹ̀ ẹlòmíì àní àlègbà àdìsí rẹ̀ ni wọ́n jọba tó ní dídíà ni o ṣùgbọ́n ṣe àlègbà àdìsí lọ́wọ́ rẹ̀ ẹlòmíì àní àlègbà ẹlòmíì àní kí ni àlègbà àdìsí lọ́wọ́ rẹ̀. wọ́n lè jọ ní wọ́n lè jọ ń pòsíṣàn kan náà o wípé kẹjọ pé kí n gbàgbé tó bá pé tó bá gba tó ẹ pé nǹkan yẹn ni ó tí ò bá ti support fídíò rẹ̀ a lè gbà. tó wàá ràn án nǹkan wọ̀nyí ṣògbó láti fẹ́ mánéèjì ẹ̀ òní táwọn ń pariwo twenty twenty april twenty first twenty twenty nínú ọkọ̀ post yẹn lónìí ìsìn òní ni third of uh, april twenty twenty six going to almost six years nísìn káwọ́ so àwọn èèyàn wọ́n ṣe kí ni wọ́n ń fọ́nká wọ́n ń pín yẹlẹyẹlẹ lọ ìyàn tó náà wọ́n òdòdó so a fi ìkọ́nù lẹ̀ àwọn ìkọ́nù láwùjọ wọn bí báyìí àbáwọn tó ń baraka fún wọn àwọn náà ṣe kí ni wọ́n rí gúrúùpù àwọn náà wọ́n wá àwọn ṣe kí ni kan attached àwọn tó wáyé kọ́ wọn fún wọn lẹ́sì àwọn fún wọn lẹ́sì àpò àwọn kọ̀ọ̀kọ̀rọ̀ èyí tàbí máa mú ẹlẹ́sìn ní àwọn adójúkọ ọmọ ẹ̀yà wọn tí máa láwọn ọmọ ẹ̀yà wọn àti àwọn tọ́jọ ní ìsẹ́yìn ìṣùn tí wọ́n jọ bìlíìfù lórí pé káwọn ṣe kòrú jẹ́ ìṣọ̀kán tí wọ́n jọ ní bìlíìfù yẹn àwọn aṣèkìní wọ́n á bí ara wọn pẹ̀lú àwọn náwà ńlá láti ara wọn náwà ń sọ náwà ṣe sọ àbá ìwà jáde nísìn wọ́n sọ wípé àwọn ìkùnwánù ṣe kí wọ́n lágbára sí i ta ni fọ́ọ̀tì ta ló ní fọ́ọ̀tì ẹni tó ní fọ́ọ̀tì lẹ́yìn tó ṣe pé ìwọ́n ti yẹ kó dojúkọ kò dojúkọ yìí tí yẹ dojúkọ ìkwánù tí yẹ dojúkọ pẹ̀líìgì tí ó dojúkọ súfì tí ó rẹ̀ fi tù wọn pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ẹ̀rí kò ṣe pẹ̀lú èébú tí ó kì mọ̀ pé àánú ah, eléyìí tẹ̀ ń ṣe yìí ni ah, ó rọ́ǹdì kò báyìí báyìí ẹ̀rí yìí ẹ̀rí ni èyí táwọn ni ó ń ṣe léyìí rárá wọn wá dojúkọ àwọn èèyàn tí wọ́n jọ ní ìtìfáàk lóró ọ̀rọ̀ wípé kí ni à ń ṣe kùrúùjù lórí àwọn olórí òdá àwọn nítorí pàjọ ní ìṣẹ́láàbù lórí alábímọ̀ tẹ́lẹ̀ ìgbọ̀nṣẹ́ ìtẹ́lẹ̀ àjúrí mùtẹ́lẹ̀ ìkọ̀ṣẹ́ ìtẹ́lẹ̀ muhammadu adi ṣe kọ̀rọ̀ bí agbára nínú agbátàbí yẹn làwọn àjòkó tí àwọn àfi àwọn dáadáa mọ̀ fáwọn àfa àtẹ́jà àwọn àgbà àfa súnmọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ kálukú wọn ni mo kí fò ọ̀tọ̀ọ̀tọ̀ lórí àwọn tá a dárúkọ wọn yìí àwọn àfi tí wọn yẹn lẹ́rìí àábíbi ara pẹ̀lú tí wọn yẹn àáfi tàwọn bí ṣe tí wọ́n jọ ní tìfáàkù lé lórí àáfi yẹn lẹ̀ àwọn ló ní fọ́ọ̀tì ta ló ní fọ́ọ̀tì nítorí lè mọ àwọn àgbà àfa yìí ní tẹ́ńkálukú sọ ti tiẹ̀ tí ó lọ àwọn tí wọ́n fẹ́ lè lórí ọ̀rọ̀ yẹn ju bó ṣe yẹ lọ́nà àwọn àgbà àfà outcome ẹ̀ náà là ń rí yìí náà ìbáwọn tó wà lẹ́yìn wọn náà ń pín yẹlẹyẹlẹ lórí ẹ̀rí Sheikh Rabi rahimahullah ta'ala wọ́n lè lórí ọ̀rọ̀ yẹn líle yẹn nígbà tí wọ́n jáde láyé ni ṣáwọn tí wọ́n wà lẹ́yìn wọn lórí ọ̀rọ̀ yẹn ni ká tó jáde láyé làwọn ẹ̀ náà ti pín ìgbà tó tún jáde láyé tán ni wọ́n tún ń pín lọ ìwọ́n tó wájú ọmọ nàìjíríà tí kò yẹ kó jù kó kó ronú dáadáa ipe ṣé nǹkan tí nàwọn bá wọn níṣẹ́ òkè ń ṣẹrú ṣèkọ̀rọ̀ bí àwọn wọ̀nyí di ilé wọn lórí mo rí kan nú àwọn tóun náà ní gírígì ó é ti ṣèkọ̀rọ̀ bí gan with passion ó máa ń bú ìgbà ṣèkọ̀rọ̀ bí rahman olúwa ta tán wá jáde láyé ẹ̀yìn yìí ó kọ́kọ́ ń post àwọn nǹkan nípa ṣèkọ̀rọ̀ bí díẹ̀díẹ̀ àti lẹ́gbẹ́ káwọn èèyàn kọ́mẹ́ntì òun ló fún ẹ wá lọ ṣe báńkì nípa ṣe kọ̀rọ̀ bí pàṣẹ ọlá ọ̀tá àlà ó wá rí i wípé ibi táwọn ti dìsàbí pẹ̀lú ẹni yìí nìyí ó kéré gan-an ọ̀pọ̀lọpọ̀ ń káwọn ń sọ lẹ́ni yìí náà ń sọ àwọn allegations ní táwọn èèyàn fi ń kàn wọ́n pé ẹni yìí ẹni tó ń tẹ̀lé àwọn olórí gọ́gọ́ ní ìyànkan yẹn ò tú ó wá rí àwọn kìnnìún wọn ní àwọn ọ̀rọ̀ wọn míì tí wọ́n sọ àwọn ẹni wọ́n sọ wípé ah, èèyàn ní láti separate láàrin Sheikh Rabi as a person àti scholar àti àwọn táwọn ń pè ní màtàfílà so pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nígbà tó ṣe kọ́ àwọn yìí ni wọ́n dálẹ̀ fúnra wọn tán fi orúkọ Sheikh Rabi bọ̀ Sheikh Rabi ní bari ó free torí àwọn ọ̀rọ̀ wọn ó ṣe kí ni ó exonerate wọn ó ní ìwòtúmọ̀ sí fún àwọn òrìṣà drí pẹ̀lú wọn lórí àwọn nǹkan kan kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn rí wípé tí táwọn ti agree pẹ̀lú ẹni yìí ó ṣe kí ẹni tó pọ̀ ní gbogbo ọ̀rọ̀ kan àti ìzùn ọ̀fìn ìjà nǹkan kan mara gbogbo àwọn nǹkan yẹn okò ọ̀wá ni pé á ntẹ́ni yìí sọ ntẹ́ni yìí sọ ni ẹni tó ṣe bá aṣọ kó ní ìlú dáàni kò ní mọ̀ sọ eléyìí ẹni tá a sọ ikú ń tẹ̀lé àwọn olórí gọ́ọ̀gọ́ kò ní mọ̀ sọ eléyìí ṣùgbọ́n àwọn tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ Enxicop, ele ficou só hoje em contínuo, né? Wọ tó jọ ọmọ Nàìjíríà, àwọn èèyàn tí wọ́n ṣe yí nu kòbòyíyáàṣì wọ́n pọ̀ láwùjọ tiẹ̀. Àwọn tí wọ́n ń yí nínú àwọn bídá ògẹ̀lízọ̀, àwọn bídá tó nípa wọ́n bẹ láwùjọ tiẹ̀. Òòrí àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́wọ́ jọ méjì tàjúmọ́ lórí alábímọ̀tẹ́rì àbímọ̀tẹ́rì kìnìyàn ló wájú kó wá ọjọ́ ah, eléyìí ìṣẹ̀lẹ̀ sí i wọ́n láì àní ìdí ẹni tó máa sọ yẹn fún wa pé kò ń ṣe iṣẹ́ nìyẹn wọn ni ó máa ní pòsíṣàn lórí èèyàn kan tó mú umma tí wọ́n mọ̀ bí fàrọ́kọ̀ ṣamla sọ̀làfi yìí àwọn èèyàn wọ́n tẹ̀rì sínú àwọn ṣèkìyàtì wọ́n ìjọ tó ń gbé ilẹ̀ Yorùbá tó wà àwọn dídáwù tó ní agbára láwùjọ tó wà ó wà fi gbogbo ìrẹ́lẹ̀ ní tó máa rán òun lélẹ̀ yìí téèyàn bá nífẹ̀ẹ́ àwọn tí wọ́n kó sínú àwọn kìlú ẹ̀yẹ èèyàn kó tí ó kí wọ́n ah, ṣiṣẹ́ lórí wọn ẹlòmí oṣù máa dé táwọn bọ́lá kan tẹ̀lé káàkiri wọ́n lè mọ́jú mẹ́wàá táàtì àfihàn àwọn tí wọ́n ń ṣe eré ṣé gbogbo àwọn èèyàn yòókù tí a rí pé wọ́n kó sáwọn ṣé àwọn yẹn ni wọ́n nídìí dáwà wa ó wá rí pé dáwà kọlàfíyà tó jẹ́ dáwà àwọn ẹni ọlọ́run tó jẹ́ dáwà súnnà ó wá di nǹkan tó ṣe pé ẹlòmíì tó bá nìkan ṣe láwùjọ láwùjọ pé dẹ̀ pé dáwà àwọn rí fún àfihàn eléyìí àwọn ń àwọn tó ṣe pé olórí dáwà wọn òun náà ni kama ṣe mùsọ́rá àwọn alhukam alẹ́karafi kama bá wọn olórí fakangbọn lórí ọ̀rọ̀ àdá náà olórí dáwà alkwani láti gbàtà ti dájà máa ẹlẹ́ ìtàn dúlé lórí nìyẹn torí kò sí nǹkan tán lè compromise káwò nísìn ọ̀rọ̀ àkídà àwọn ìránì yìí gbogbo ẹ̀ kò jẹ́ ológun ni so kò jẹ́ ológun tó mú jẹ́ pé Qaradawi wọn lára àwọn tó tàrà ajá ní àwọn ọ̀rọ̀ ń lórí Iran tó ń gbọ́ pé kí wọ́n pa àwọn èèyàn ní Syria àwọn alùsùn náà àwọn oríṣiríṣi ẹ̀sùn tí náà ti kàn wọ́n òun ló ń lọ yẹn tí ń sọ أنواع علماء السعودية كبار العلماء في السعودية هم أنضج مني وأبصر مني وجي نجم إلى الوري واري نجم إلى الوري يعني كنت أدافع عنهم هم ودي فندي هو يعني هو أصلا نصر الناس نصر الشيطان أصلا نصر الشيطان حزب الشيطان فأنا كردوين بيتو صوت so àwọn yẹn ní ọ̀rọ̀ à ń du agbára à ń du agbára ti bá wọn lọ síbẹ̀ yẹn ní ẹ lọ́ta ni irú àyè sí tọ́mù ọlọ́ta ṣé tẹ́tẹ́ ní ká ń ṣe òṣèlú bá yín pèpè síbi ọ̀rọ̀ òṣèlú ni ẹ̀ ń kó wá lọ síbi pé kí a máa bá wọn olórí ká bá wọn fọkàn gbọ̀n ẹ̀yin tó bá fẹ́ ṣe àti bọ̀ fáwọn tó ṣe pé wọ́n ń forúkọ ẹ̀sìn báwọn olórí fakàngbà láwọn àwùjọ ìsìláàmù lọ́rùn ṣe bá rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún wa oníkẹ́ innakum satahrifuna ala al-imara wa satakununa damatan yawm al-qiyamah mo fẹ́ jù lórí mo fẹ́ jù lórí ẹ̀ mọ̀ ṣojú kòkòrò lórí ẹ̀rìn yóò dẹ̀ padà jẹ́ àbámọ̀ fún tó bá jọ́ ń bí ní al-qiyamah torí pé do polo ń dupò olórí tó ń bẹ̀yàn kan dupò olórí só sọ̀sọ̀kúsọ̀ ń pẹ́ ẹni tó ń bá dupò olórí yóò parọ́ eu yóò gbọ́n fún pàtàkì oríṣiríṣi àwọn kan tí yóò ṣẹlẹ̀ yóò àlẹ́jẹ̀ yóò àkíúzì ẹ̀ kò ní sọ dáadáa ń pa ìjọba rẹ̀ ó ní àwọn tàbẹ́ bá ṣe fi ní ìṣe ò tàbẹ́ kọ̀ọ̀kan tẹ́sì pẹ̀lú ó dáadáa ká máa sọ dáadáa ìjọba hùn negative náà ni tó bá ní negative yóò sọ èyí tí òun ṣe negative náà yóò present as negative kó lè bá a rí ìbò àwọn aráàlú ṣẹ́yẹ̀ láwa pe àwọn èèyàn lórúkọ ẹ̀sìn bá a sọ pé káwọn èèyàn ń ṣe already àwọn èèyàn ń dìbò wọ́n ń ṣòṣèlú wọ́n ń ṣe gbogbo ẹ̀ bóòlù kí wọ́n pé nǹkan tá àtúnbá wa gbérù nìyẹn kò sígbà tí ò ní di bí kéèsì Libya kò sígbà táwọn ọ̀dọ́ ò ní jáde sọ àwọn àlùkò àmùsùlùmí tó jẹ àwọn ológun jùlọ òní òṣèlú sọ lè kó gbogbo èèyàn jọ ṣe ìwọ kùbúrí ìwọ ṣírí rọ̀fìdí kọ̀rọ̀kọ́rọ̀mọ̀ sí gbogbo àálẹ́ pápọ̀ lè pápọ̀ sọmọ́jẹ̀ kó yẹ lẹ́nu tó bá rí ìkwáni tó ń dìfẹ́ndì ìran náà ẹbá àwọn afáàsí máa sọ ní wọ́n ní àwọn rọ̀wáfìdì ní hamiru yahud rọ̀wáfìdù hamirul yahud kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn yahudi ń gùn ní ọ̀rọ̀ áfíríkì àwọn irinṣẹ́ wọn àwọn irinṣẹ́ wọn láti lè máa dàlú súnà wal ikhwanul muslimun hamiru ar-rawafid àwọn alfáà muslimun kẹ́tẹ́kẹ́tẹ́ tí àwọn rawafid ń gùn ní sọ́dẹ̀bẹ̀gbẹ̀ àyẹ̀gbẹ̀ àwọ̀ tí ó bá fi lè sọ́pọ́ọ̀tì àwọn iran á òun ṣe mùsùlùmí zionist yẹn bóun ni màá yẹ sọ pé kí ni sọpọ́ọ̀tì Iran ìjọba tó ṣe rí pé ó gbà pé kéde lọ́pọ̀lọpọ̀ àwọn sàhábà àwọn bíi mẹ́rin márùn mẹ́fà mẹ́wàá ní mùsùlùmí ọ̀rọ̀ tí wọ́n sọ ìgbà kọ̀dọ́rí sọ́nà fídíò rẹ̀ àwọn tó ń gbà pé kí ni ìyá wa Aisha radiyallahu anha tán gbà pé kí ni kèbèrè ni tán ń sọ pé ṣe zina àwọn tán gbà pé kí ni Abubakar wọ́n máa rò pé kèbèrè ni wọ́n kódà kọ̀ bẹ́rù sọ lórí pé wọ́n gbà wípé kí ni àwọn náà ti ṣe kèbèrè jù ọ̀rọ̀ kọ̀ọ̀bá ó lélẹ̀ nígbà tí ó padà ń ṣe táwùbà ó ń ṣe tàrájò kúrò ń di ìlú fẹ́ máa ṣe kí ni àwọn fẹ́ ṣe taqrib bayna bayna tó ń padà wá rí pé ah, àwọn ṣe mistake ṣùgbọ́n gbà tó ń sọ ẹni tó jẹ́ bí múrṣídọ̀ ọ̀kan gba ẹni màdí akif ìyẹn ń fún não lésì pé náà ẹ bá a hora nù àwọn náà wà ìtàìtù sí pé ká láwọn ìlú kan tí ó máa bẹ lábẹ́ wọn wọ́n wà ìtàìtù sí pé kí ni ká ní àwọn ìlú kan ṣé ó máa bẹ lábẹ́ wọn so olùgbà táwọn kan láwọn ṣọ́rọ́ dù fún àwọn àlùfáà mùsùlùmí ní àsìkò kan láìpẹ́ yìí àfún àwọn ṣíà láìpẹ́ yìí àwọn ọ̀rọ̀ wá so mo rẹ́rìn mo ní iṣẹ́ ìṣe yìí ó tako nǹkan tí àwọn tẹ̀lé kú lórí wọn ó tako kí n tí wọ́n ń bẹ lórí ẹ̀rì omi kí n tí ọ̀rọ̀ màbí ákìfù kan ní ká lè mọ báwọn على من أثاروا ويثيرون خلافتنا الأبية ويفتون بحرمة شعب حزب الله بحرمة مراسلة حزب الله بحرمة حتى الدعاء لحزب الله هذه المذاهب الإسلامية سنة والشيعة نصيب واحد أن تدع يجد عند هذه الأمة وقد أصدرت بيان وضحت فيه في الإخوان من هذه القضايا التافهة التي يثيرها يعني بعض الناس الذين يعني لا يفهمون الإسلام كما يجب فهذا منهج الإخوان المسلمين منذ الأستاذ حسن البنا أن ما يدعون أن هناك شيعة وسنة هذه هذا جهل مطلق فالشيعة والسنة أمة واحدة تعبد ربا واحدا وتدع نبي واحد وتدع قرآن واحد كيف تردونها؟ نعم آه، الدور ما دي أكيف مرشد ẹni tó بفور محمد Muhammad kó tán kan mahmoud ibà kó tó kan sọlá abdulhaq òun ló sọ eléyìí so ó ní ká máa sọ wípé àwọn kan ṣí àwọn kan súnà wípé eléyìí àǹtí ni àìmọ̀kan ni àìmọ̀kan tó bókan so ó ní láti ayé atambánná ni àìkọ́wà mùsùlùmí ti rí pé àti súnà àti ṣíà ìkan náà ni wá ìmọ̀ pín ọlọ́tọ̀ọ̀tọ̀ yẹn ní àìmọ̀kan tó gbópọn ní àwọn tí wọ́n dákanmọ̀ làwọn tí wọ́n ń ṣe tó ní ìdíta àkọwà dìde nígbà ìta láwọn ṣọ́rọ́ dùn fún àwọn ṣíàrì so a rí pé wọ́n ti kúrò ní ìlànà tí àtàǹbáná gbé kalẹ̀ ẹni mahmudu eh, mahdi akifu bó ṣe sọ ògidù ẹ̀ àti nǹkan tí mo play òní fídíò ẹ̀ ni ohun ẹ̀lẹ́gbọ́ yìí so ìlànà wọn kálọ̀ wo bẹ̀rẹ̀ látòrí asanbanna bẹ̀rẹ̀ látòrí tẹ́ dórí asanibodèbí tó jẹ lẹ́yìn rẹ̀ Umar kìrìsání tó jẹ lẹ́yìn yẹn eh, abunasu mashura eh, eh, kílánpé abúkọ̀kọ́ mashur ma'amun al-udaybi tẹ́bẹ̀rí èyí tó wà ń bẹ̀rẹ̀ ní sọ́lá abdulhaq ìkẹ́kẹ́rẹ́ gbogbo ọjọ́ sọ torí ẹ̀kọ́ rọ̀bọ́wí náà champion kìíní ẹ̀ mọ̀gbà tó rí wípé á ah, àwọn alùsúnmọ̀ ń jẹ gbáǹdì kìíní oníkọ̀ọ́dọ́ padà sí kìíní tó padà voice out ìgbà tó rí wọ́n ṣe pa àwọn alùsúnmọ̀ ní àwọn ìlú Syria nǹkan mọ́ra wọn Iraki òun ló change níbi position rẹ̀ ló wá sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí tọ́bá tó rí sáì kò tọ́jú àárí gbogbo àwọn kọ̀mpín wọ̀nyí bẹ́ẹ̀ tó rí sáì kọ̀rọ̀báwí ni kódà àwọn míì sọ pé kọ̀rọ̀báwí kọ síra kan tó ṣe pé lára nǹkan tó kọ gbẹ̀yìn tí wọ́n àti ìgbéjáde èèyàn kan ń sọ wípé òun wíṣì kan ti ẹ̀tẹ̀ kìíní ẹ̀ jáde onígbà tó ń rí kọ̀rọ̀báwí nìyí lára nǹkan tó sọ fún nǹkan òun ṣe kó débi pé kò dọ́rú jáde láyé mọ̀jọ́mí adáàt nípa àkídà àwọn ṣíà fẹ́ tó pẹ̀rẹ̀ ní ìkọ́ á ní nísìn so kí n bá rí tó ń dìfẹ́ǹdì ṣíà ní kó lè fẹ́ǹdì sẹ́mi wọ́n ní sẹ́ni tó ṣe kó pẹ̀rẹ̀ ní sáláfì tó máa ń dìfẹ́ǹdì ṣíà ìyẹn ni ó ṣèyàn lẹ́nu mọ̀ tó ń dìfẹ́ǹdì ṣíà lórúkọ tó mọ̀ kan náà ní wà nǹkan kan àwọn olóṣèlú àwọn lè máa ṣe yẹn torí kí ni àwọn afẹ́ká àwọn kérò papọ̀ torí ẹ̀kọ́ àánú rí pé ọ̀nà tó lè lọ náà nìyẹn àwọn férò ṣùgbọ́n ní tó ṣe pé ẹ̀sìn yé dáadáa kò ní òkúta fún àwọn olóní férò ṣọ́tẹ́ nísìn kí òun wá da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ẹni tí ó ń ṣépè fáwọn sàábé ẹni tí ńlá sílẹ̀ àwọn ànábì sallallahu alaihi wasallam ẹni tó ń kà fọ́ra àwọn sàhábà ridwanullahi alaihim ká ní kẹ̀kẹ́ náà ní gbogbo wa. sọ̀tọ̀ wá ní ká lọ wo ìtàn àwọn ṣí àtàǹsọ̀ kò mẹ́yìn gangan fún ẹ̀ ẹ́ káwọ́ kìíyàn ní France in exile tó wà France ló wà tó ti ń ṣe kí àwọn wáàsí tó ti ń ránṣẹ́ ẹni tó ń jẹ́ ìgéǹsì ìjọba ṣáà tó wà ń bẹ́ẹ̀ with the support of America, France, Britain, òun ni Cordoba eh, ní eh, Khomeini, eh, Khomeini, òun ni ó fi wá sílẹ̀. Ṣùgbọ́n along the line ni ó padà ní issue pẹ̀lú Amẹ́ríkà pẹ̀lú páwọn kíní rẹ̀ náà bọ́ìsì ẹ̀ tí wọ́n padà mọ́ àwọn American citizens as hostages so bọ̀ láàrin ìgbà tí obìnrin lóun fẹ́ gbalẹ̀ òun fẹ́ gba wọn lẹ̀ lárúbáwá náà torí pé níṣẹ́ wọn ni tó ń bẹ nínú ètò wọn ni fáwọ́rà yẹn ní tó ṣẹlẹ̀ ní Iran ni àwọn gbọ́dọ̀ sí ni káwọn expand there káwọn spread there and the cost òun àti Iraki òun àti Saddam Hussein wọn ní issue láàrin ìgbà yẹn ní ó ṣe kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá wọn sọ̀pọ̀ ti Saddam Hussein àwọn ìfọ́nù bá yẹn sọ̀pọ̀tù òun àwọn ìfọ́nù sọ̀pọ̀tù òun nígbà yẹn then òun gan fún rẹ̀ àwọn weapons títí Israeli lórí láìlé lórí tó ń lò láti lè fi ja ogun pẹ̀lú kìnnìgbà wọn rántí wípé ìwárànlọ́wọ́ Israeli nígbà yẹn ìbá Israeli ṣe wọn rántí pé kí ni ó tapẹ̀ sí wọn lò ó kódà wọn bèèrè lọ ọkùnrin ní gan fún rẹ̀ kí ni ìdájọ́ ká ṣe àkáwà sítáǹsì kẹfìrí láti lè fi gba ìjọba tó wà ń di kìíní ìyẹn nígbà tó ṣe wà tó ṣe wà ní France ó ṣe gáàsà rẹ̀ nínà kò rántí pé Amẹ́ríkà kẹfìrí ni wọ́n gbà yẹn ìgbà tó máa tún di 2001 Amẹ́ríkà invade Afghanistan Iran support wọn náà ni 2003 wọ́n invade Iraq wọ́n ní ìyẹ̀sọ̀dáhùn ní weapons of mass destruction táyà gbà yẹn ní ìjọba Saudi wọn láwọn oníṣe fi àwọn òní support ọba Abdullahi tẹlifáìsì kìíní ẹ̀ ń bẹ fídíò rẹ̀ ń bẹ tó láwọn òní support kan lo ọ̀dọ̀ àwọn láti lè fi invade kìíní Iraq so ìgbà pé kí peace wà ní àwùjọ kìíní tẹ́lẹ̀ weapons of mass destruction tẹ́ ló ní ẹgbàá ṣùgbọ́n kò ń ṣe pé kẹ́ ẹ sọ́ di wàhálà ọ̀rọ̀ amẹ́ríkà bí láì bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn iran wọ́n rí ní opportunity wọn àwọn títà amẹ́ríkà ti fi rí nígbà yẹn o ìgbà tí amẹ́ríkà náà máa ṣe kí ni ó kà lánà kìíní fún wọn àwọn ṣíà ní iraki na dominate sísáni ó dúdú di fatuwa ni pé kí wọ́n mọ́ resist invasion amẹ́ríkà ní 2003 yẹn for birma tó jẹ́ ní sí amẹ́ríkà fi sí bẹ́ẹ̀ àwọn iṣẹ́ ọ̀fúnlọ̀ pẹ̀lú ẹ̀yìn kó lórí kó padà di pé nǹkan tí àwọn onúrù máàlìkì nǹkan kan wọ́n ń gba kíní wọn rántí pé amẹ́ríkà pèsè rí ni o ìgbà tí tó wà ní lẹ́gùn tó ṣẹlẹ̀ náà the same thing after nasrullah nasru shaitan ó bìrì ń sọ fídíò rẹ̀ interview kan ṣe fún bẹ́ẹ̀ ó ní kọ́sùn Sulaimani try lákòóso fóun báyìí one on one ipò ń convince Putin láti wá sí Syria láti wá fún Bashar Assad ní support ní level pé kí ni wọ́n establish military base síbẹ̀ ní ìṣègùn Bashar Assad wá sí Syria náà ló wà wọ́n rántí pàǹkì fún ilé àwọn yìí o ó wá di pé Amẹ́ríkà tó kún wọn lọ́wọ́ ìlú wa ṣẹlẹ̀ láàrin wọn nísìn ìgbà yẹn làwọn kan wá wò pé kí ni a gbọ́dọ̀ dúró against Amẹ́ríkà ká in support of Iran ṣèlú Iran náà ni òun náà pa àwọn èèyàn tó pa with the support of America àwọn èèyàn tí America pa ní ní Syria àwọn èèyàn tí Russia pa ní àwọn èèyàn tí America pa ní Iraki àwọn èèyàn tí Russia pa ní Syria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣèlú support àwọn kẹfẹ́ rí náà ni nísìnyẹn wá expect pé a gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀lẹ̀ yìí ní mission mission rẹ̀ ni pé gbogbo middle east yẹn ni àwọn náà fẹ́ gbà àwọn fẹ́ gba middle east saudi particularly wọ́n fẹ́ gbà ìyẹn kí ni mission iran bí israel ṣe náà ní mission iṣẹ́ láti gbà from night to euphrates làwọn eléyìí náà ní mission ti tiwọn mission wo ló burú jù ní méjèèjì méjèèjì náà ló burú méjèèjì ló burú níṣẹ́ káwọ́ Iran sọ pókè òun fáyà missiles àti drones sí àwọn gulf countries orítorí pé wọ́n ní military bases níbẹ̀ èso mọ́ nǹkan tí ó yẹ kó so mọ́ ni ṣèbí military base ń bẹ ní Turkish wáyé tí ó ju síbẹ̀ military base ń bẹ ní Azerbaijan wáyé tí ó máa fáyà Azerbaijan wọ́n ṣe pé military base Amẹ́ríkà nìkan military base Israel ń bẹ ní Azerbaijan ó súnmọ́ Iran dáadáa wáyé tí ó fáyà rẹ̀ wáyé tí ó fáyà wọn yẹn bẹ́ẹ̀ni sọ wípé òkè ẹ military base torí pé àwọn ní military base ń bẹ yẹn òun ni àwọn fi ń ṣe nǹkan tán Saudi ìgbà táwọn náà ní issue pẹ̀lú àwọn àlùkọ́ ìdáni kan wọ́n sọ wípé ẹ̀yìn Iran lẹ abọ̀ fámílì Usama àti àwọn àwọn èèyàn bíi Usama ẹ abọ̀ wọn ká máa fáyà nígbà yẹn náà bó lè má ṣe fi kan wọ́n nítorí pé kí ni ẹni kí ni ẹ abọ̀ wọn inú ìlú ni wọ́n ń gbé àwọn ní information pé kí ni ọ̀dọ́ yín ni wọ́n wà gẹ́gẹ́ bí ó ṣe padà hàn tó ṣe pé àwọn ìyàwó sanadun ládìmí ìtàn padà padà sí Saudi láti Iran àtàwọn míì bẹ́ẹ̀ àwọn aláwọ̀ náà mọ fáyà yín torí pé àbọ̀ kìíní wọn. àbígbà tí ìfẹ́ǹpẹ̀ nọ́mùrì nọ́mùrì tó ń dá wàhálà lẹ́yìn Saudi tó jẹ́ ṣúrí tí Saudi pàǹdà ẹ̀ ṣe bí àwọn àwọn ṣíà ní Iran náà àtàkì ẹ́mbàsì Saudi wọ́n pa àwọn èèyàn bẹ̀ tẹni tó ń fi tán fún àwọn tí ń gbìjà ṣírí tó jẹ́ ọmọ Saudi o tí Saudi pa látara tó ń dá bọ́ọ̀lẹ́sì lẹ̀ Saudi òṣèlú àwọn máa àtàkì yẹn padà ipò torí páwọn èèyàn ń pa àwọn èèyàn wọn níbẹ̀ iye missiles tí wọ́n jù sí Israel bíi one quarter nǹkan jù sí àwọn Gulf countries ni. sọ àdẹ̀sọ wípé kí ni àwọn bí òun yẹn wọ́n tẹ̀ láti defend ara wọn ni nígbà tí kì ní military base níbẹ̀ àwọn ẹni wọ̀nyí dẹ̀ sọ àwọn oníjẹ́ kan lo military base àwọn wọ́n sọ sọ sọ. So, so, so kan ṣe kí ni kan diplomatically ṣùgbọ́n ọmọ ìyá wa tá à ń sọ yìí sìn wọ́n sì máa dúró lórí wípé ẹ torí pẹ́ ní military base àìlẹ̀ bìlíìgù ní tí ẹ̀mí bá sọ about one thirty five countries ni wọ́n fọ́ọ̀tì Iran lórí tó ṣe ìkékòó ẹ̀kọ́ máa àtàkì àwọn fífún yẹn so tó báyìí wọ́n ní bìlíìgù wípé wọ́n ní military bases níbẹ̀ ni wọ́n ní sọmọ́lẹ̀ àdàkì sí pé wọ́n fi military bases wọn wọ́n fi wọ́n fi àtàkì iraki ni wọ́n ní sọ̀kan tó ń sọ yẹn Strait of Hormuz tí Iran tí wọ́n ní àwọn ṣe kí àwọn block nípa about thirty five countries wọ́n ti ń ṣe meeting ìlú ìgbọ́n rẹ̀ ṣẹ́fẹ̀ torí kó ti ń affect ti economy àgbáyé Saudi ń lo method pé kí ni àwọn ní ọ̀nà míì tí wọ́n ti ń kọ́ láti 80s lẹ́ni tó ti gbogbo àwọn kan báyìí lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú so tí wọ́n lo kìnìyàmbò wọn àwọn kan tí wọ́n pòkè kí wọ́n sí kan blọ́ọ̀kù kìnì bábùlù mọ́ndà ìyẹn straight ní ti ṣe kí wọ́n lè gbà láti lè fi ní àwọn èèyàn lára so kí la fẹ́ òní wípé kí ìwà ní máa sọ̀pọ́ọ̀tì ṣíà against Saudi kò strange kò strange torí pé kí ni gẹ́gẹ́ bí màbí akíbi ṣe sọ àwọn jọ wà pọ̀ náà ni ọ̀tẹ́ni tó pè yẹn sálàfí ni òun lẹ́ kó wo nǹkan yìí dáadáa aráwọn míì tí wọ́n sọ wípé àwọn mùsùlùmí tó ń bẹ ní Iran ìtẹ́jọ́ ní sunna ní àwọn ìlú kọ̀ọ̀kan níbẹ̀ bí àwọn Ahwaz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́pá wò population àwọn alùsùnà kan bẹ̀rẹ̀ wọn kiri bówo ni a compare sí population àwọn alùsùnà ní Bahrain ní Qatar ní Emirates ní Saudi ní Kuwait a compare sí táwọn yẹn ni ó yẹ káwọn máa jẹ bọ́ǹbù káwọn dèrú táwọn ò bá ní kí àwọn ìjọba wọn kán lè máa prevent àwọn nǹkan wọ̀nyí ká máa intercept yẹn bóò ni àwọn mùsùlùmí súnà tẹ́lẹ̀ ò bá ṣe rí lónìí ní nǹkan bí 2016 17 ni wọ́n ti ń fáyà rọ́kẹ́tì sí Kaaba tí ó máa ṣe kan intercept ẹ̀. so kò ń ṣe fáwọn àfi support sí Amẹ́ríkà kọ́ ṣùgbọ́n ẹni tán jọ ń jà ní ìsìn ẹni tán ti jọ support ara wọn náà ní tẹ́lẹ̀ wọ́n ń ṣe pọ̀ ní so táwọn wọn bá dàrú ọlọ́run ọba subhanahu wa ta'ala ń fi alábòsí gba alábòsí rí ni kan ṣe pé kí n tún wá sọ pé màá lọ tò sẹ́yìn rẹ̀ so eléyìí akànyà lọ́bẹ̀yẹn ni èyí tí ọmọ ìyá wa ń sọ ipá wà láti jẹ́ kí ìhùwánù ẹ̀ kan padà ẹ̀ àwọn akọ́ ẹ̀yin lẹ lọ ń rán nǹkan tí ò yẹ kẹ́ ẹ rán tẹ́ ẹ bá dúró tí à ń kọ́ àwọn nùsùsù ọ̀rọ̀ ànábìsọ̀ láàkàn jáde lórí bá a ṣe ń bá àwọn olórí lónìí yóò kílẹ̀ sáwọn èèyàn tẹ́nì kan ṣe pípa àwọn àìkọ́wà mùsùlùmí ìlànà wọn ò dá ìlànà ká mọ́ du agbára tánẹ́bí ni ká mọ́ dù ohun ìlànà wọn yóò kílẹ̀ sáwọn èèyàn ṣùgbọ́n ẹ fi yẹn lẹ̀ ẹ bọ́ síbi àwọn nǹkan tó jẹ́ trivialities òun ni à ń kọ́mẹ́ǹtì yìí lórí náà èrè tí ara àwọn ọ̀dọ́ mi ìtàn tó fẹ́ gbà kàn jẹ pẹ̀lú yẹn èèyàn ní láti máa ṣàlàyé pé kí ní iye òrí bẹ́ẹ̀ nígbà tá a rí pa àwọn ọmọ mi nínú àwọn ọmọ close mọ́ wa nínú àwọn ọmọ wa gan ẹlòmí ṣe máa fọ́ọ̀lù fún nǹkan tẹ́ ń sọ tí ó dẹ̀ kì í ṣe ní tó correct inú ẹ̀sìn náà yìí bẹ́ẹ̀ni àfáà tó ń sọ̀rọ̀ yìí ó bà mí ní jẹ́ pé wà fà yìí máa le koko lé ọ̀rọ̀ yìí nígbà tí pòfẹ́sọ̀ aláró tàjọ pàdé ní maka ta discuss at length tẹ́lẹ̀ sọ pé kí ni way out wípé kí n jẹ́ ká ṣiṣẹ́ lórí ilé ìtaba dé nàìjíríà ni fún ara wọn ni wọ́n kọ nǹkan tán gbé jáde ẹni tó bá nínà sí ha ìdọ́rẹ́ fún ọ̀nà sí àkóso àwọn ọmọ ìyá wa ní mọ́kànlá àlùsùn ọ̀jọ̀ máa àbúrò ọ̀húnlá ọ̀tá aládọ́dẹ bẹ́ẹ̀sì àwọn kan ní ẹ̀sìn jíkà lọ bá wọn ká sọ ní ti ààrẹ èyí tó sára ni mo ti sọ position mi fún prọ́ọ̀fù tó dẹ̀ràn nínú nǹkan kọjáde ṣùgbọ́n bàbá fáwọn náà mẹ́ kọjá lè fẹ́yìn tó bá ní ìmọ̀ràn ọ̀pọ̀ wọn gbogbo èèyàn náà kọ́ sí àwọn ọmọdé àwọn òkúkè ká lọ láti lọ́gbọ̀n ìmọ̀ ni á ah, ó máa da àwọn ọmọ ìyá wa míì náà tó mọ́ jẹ́ pé kí ni àjọ ní yóò ọ̀rọ̀ ṣe alábìkò ṣe alábìkò ṣe kíní kan gbáyẹn náà ẹ ká ìfọ́ọ̀mù wọn náà ẹ ká ìfọ́ọ̀mù wọn ṣùgbọ́n kí n tó ìfọ́ọ̀mù wọn ẹ kí n bá bọ́ọ̀fù sọ̀rọ̀ kí n gbà yọ̀ǹda wọn pé à ah, àwọn èèyàn báyìí báyìí báyìí ló wà ó ìgbà tí mo sọ fún wọn ni pọ́ọ̀fù láwọn ò ní problem pẹ̀lú wọn mo ní àtàfẹ́ ìjìgbò mo ní àtàfẹ́ ìjìgbò wọn lápò oníwìrì dín kọ́ wọn láti oníwìrì dín ah, àwọn oníwìrì dín mi ní problem òun ló ní problem pẹ̀lú mi wàláhì láàrin tí pọ́ọ̀fù sọ fún mi nìyẹn ó máa wò ní problem pẹ̀lú òun ló ní problem pẹ̀lú mi wọn ní àpèyàn kan àwọn náà ni afáfàrùmí dr sarumi hafizahullahu ta'ala mo dẹ̀ pé dr sarumi ni mo ní báyìí báyìí báyìí báyìí òun nǹkan tí a fẹ́ ṣe báyìí báyìí báyìí báyìí báyìí òun kí kọ́ọ̀fù sọ dr sarumi ní pé kò sí problem káwa lọ wọ́n ní káwa lọ sọ́rọ̀ àwọn ìyá náà dáàkò ní da ò pé káà lọ sí dr sarumi ò sí pẹ̀lú wa ó máa tún mo pe prof padà mo ní báyìí báyìí báyìí báyìí prof ló ní rírí táwọn ò fẹ́ kí wọ́n fi wá àwọn fẹ́ kó ṣe pé ọ̀rọ̀ àwọn àti wọn tó jẹjọ́ wọn nà wọn ṣùgbọ́n ọ̀dà pọ̀sìn wọ́n lè wà so èyí tí ò jẹ́ ká padà lọ mọ́ òun ni títí sáàbì dr salome àfihàn ọláwù tààlà ṣùgbọ́n èyí tó ní ṣe pọ̀ látò ní ìdí mo pe àbó onírú ìdí báyìí báyìí báyìí ní prof sọ wọ́n lè wẹ́kọ̀ọ̀mù nǹkan yẹn nílẹ̀ pé àfáà tó ṣe lẹ́kọ̀ọ́ kan tó ń sọ̀rọ̀ dáadáa yí pé ọ̀rọ̀ súlù nǹkan tó dá ní ìkan kàmọ́ra wọn bí tí mo lọ gangan ni o ẹni tó ń sọ ìyẹn òun lẹni tó tún yí bì rí lẹ́yìn yẹn tó bẹ̀ fún fáyà prọ́fù mọ sọ oríṣiríṣi nípa wọn so bí ọmọ gbóòórùn insincerity níbi nǹkan tábà yìí ṣe ni ọmọ gbóòórùn insincerity nǹkan tábà yìí ṣe ọ̀rọ̀ tẹ́ sọ́pàá súlùgbà táwọn mí gan náà tó ń tẹ̀lé tí ẹjọ́ ń ṣe pọ̀ ń gbà rẹ̀ ní tẹ́lómi bí lè pé ah ìwọ́ ọ̀rọ̀ wo lẹ́ ń ṣe sọ yìí tẹ́ni ẹ̀ tó ṣe rọ́bì fún all of a sudden abákan tó yíbi rí ni èmi dẹ̀ sọ fọ́ọ̀fù ìgbà tí mo rí òkè ọ̀rọ̀ ṣe ìwọ́n àmọ̀kùnṣe platform wọn nílọrin gbà ni wọ́n fi ṣe dìfẹ́ǹsì fún àwọn ìkwánu yìí ìyí tó gbé wá jáde ìgé sọ ẹnìyẹn ìṣẹ̀lẹ̀ fọ́ọ̀fù nǹkan kan mọ́ ẹlòmíràn ṣẹ́pọ̀ kálukú ló mọ bí tọ́ọ̀bù ṣe rí tẹ́lẹ̀ pé tọ́ọ̀bù ń ṣe èèyàn kan tó le ẹni tó rọ̀ náà ni tọ́ọ̀bù jẹ́ tẹ́lẹ̀ náà tẹ̀rẹ̀ gbà wọn lóní súnmọ̀ ń gbà yẹn ọ̀rọ̀ 2017 ló bí issue ọ̀rọ̀ pé kí wọ́n fi platform wọn defend ìkwánu so ní ti ṣe tọ́ọ̀bù ṣe defend ìkwánu ń sìn èmi ò mọ bí tọ́ọ̀bù ṣe defend ìkwánu ọmọdé mi lẹ́mìí èmi ò mọ tọ́ọ̀kì yẹn káàkiri so but pé ààrin wọn kẹ́kì fẹ́ so tá bá sọ̀rọ̀ tàbá pé ọ̀rọ̀ yẹn ni a kò lọ ẹ̀yà náà ṣe kiri yóò ni ìfẹ́sìn wà fún ìyẹn kò sẹ́yìn kan tó ṣe wípé a sọ pé hákò wà lé lórí ní pé òun nìkan ló ṣùgbọ́n tá a bá sọ náà ká sọ pẹ̀lú ìmọ̀ kò ń ṣe ibú kò ń ṣe sọ pẹ̀lú ìmọ̀ ilé ìyá báyìí tó ṣe pé ó máa lóhun wà lórí òdodo tí ó sọ pé tóun bá sọ̀rọ̀ ẹ́ èèyàn gbọ́dọ̀ sọlé máa mi ná ilẹ̀ ọ̀rọ̀ dún ọmọ òjòdì náà lè yí ilẹ̀ fàṣẹlẹ̀ alọ́kọ̀bẹ̀ alẹ́ rahmatullah tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n káfà kan gbélé ó sọ̀rọ̀ àwọn èèyàn sọ lé lórí nìyí ó sì nǹkan ọ̀rọ̀ àyè ẹni ẹnu náà sọ ẹni tó wá àtàtúnyẹ̀sì káràkítà rẹ̀ kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣé tí mo fẹ́ lòmí lé ní pé tí pọ́ọ̀fù bá sọ nǹkan tá a mọ̀ pé kò lọ báwa ṣe rí à á sọ̀rọ̀ mi lórí kò ní ẹ káwọn náà bínú lórí ẹ̀ torí pé àwọn náà sọ̀rọ̀ lórí tẹlòmíì náà kí ni ó ṣe yíṣù náà ṣùgbọ́n tí ìsìnkà máa bí ẹ̀rù wọ́nran wọ́nran káàkiri kìíní kan ẹ̀rẹ́ àṣírọ́dù fún ìgbàlẹ́ so eléyìí ni kò ń ṣe ìlànà gidi àfọ̀nìyàn kì í fi kìíní ìṣe àkóbá fún àwọn ọmọ tó ń tẹ̀lé wọn ọ̀rọ̀ tí prọ́fù sọ lórí ọ̀rọ̀ pókè amẹ́ríkà àti Israel ní bọ́ọ̀lì náà wọn sọ̀rọ̀ ń pa kílórúkọ Iran èmi sọ ẹgbẹ́ fẹ́ sọlé náà sọlé kò ní ìdí ẹ̀ṣẹ̀ ń pariwo kan káàkiri ẹ aṣọ́rọ́dù aṣe nìkan dédé púpẹ́ máa àtúzọ àwọn èèyàn kan ipé kan lọ ṣe táúbà àwọn ni wọ́n fà tí ọ̀rọ̀ ìkwánù tí ó tún fi ń rí sọfẹ́sì padà káwọn kan túbá kò lè tó bá yẹn so ẹni tó bá ní nǹkan tó ṣe wípé òun fẹ́ sọ̀rọ̀ lórí ẹni tó sọ̀rọ̀ ṣùgbọ́n ní ìparí ẹ má jẹ́ kí a jòkó ti àwọn frivolities àwọn trivialities kò sẹ́nìbọ̀ ètò ní ká má ṣe rọ́dù fún yẹn kan tó bá ṣe mistake ni afá kan ò dẹ̀ gbọ́dọ̀ sọ pípé tó ń bá sọ̀rọ̀ ká má ṣe rọ́dù fún ni wọ́n má rí pé ọ̀rọ̀ tó sọ kò ṣe kí ni kò lọ àwọn ẹni ìṣíwájú ni màá rọ́lá bá àdùnmí ọ̀rú dùn alábàáṣì wọ́n ṣe lọ́dì fúnra wọn so yíò kì í ṣe ìjù rárá mo sọ̀rọ̀ ìyàn ṣe rọ́dì fún mi ó ṣe àti sọ̀rọ̀ pẹ̀lẹ́ ó ṣe ṣe tí má lè sí kí n ṣàǹfààní ní nǹkan tó sọ so it wasn't our fault kò ń ṣe fọ́ọ̀tì wa ẹ̀yìn lẹ́ni fọ́ọ̀tì ẹ try láti adjust ibẹ̀ yẹn ẹ láti adjust yẹn Celui sèmírì tó bẹ̀ ṣe ń ṣe ẹ̀ ń ṣe àbòsí fún pọ́ọ̀fù torí pé mo pàṣẹ mẹ́sẹ́jì wọn fún tẹ́ni láwọn ò ní iṣu pẹ̀lú yín ẹ̀yìn lórí iṣu pẹ̀lú àwọn ìtẹ̀yìn gan lè wá fáwọn náà sí à mo dìbì sọ fún yín so kò nídìí kí ẹ máa ṣe wọ́n ràn wọ́n rán ní a ìṣẹ́ bá nílẹ̀ sí a fún ẹ fún wọn fọ́nrẹ̀ òkè ẹ̀ẹ́dẹ́sán sọ pé kí ní ẹṣọ́rọ́dù tẹ máa ṣe kó nídìí ilé ìtẹ́sọ kò lọ́bá ìbò ṣe lọ́nà ṣùgbọ́n káàkiri máa ṣáàjì àwọn ọ̀dọ́ ilé yìí kò ń ṣe nǹkan tó bá rárá ni kọlọ̀wà subhanahu wa ta'ala kí ìṣànà wa subhanaka